ọ̀yọ́ wí lọ́kọ́ bọ̀ ọmọ olúfun adéyàbá lọ́kọ́ bọ̀ àkọ́dé ló sọ bẹ́ẹ̀ wọn jẹ ìyọ́ wí ẹni mọ ìwúrà látà fún ṣébọ̀ ọgbà bẹ́ẹ̀. ọmọ olúfun adé mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ àjùní lọ àbá ni bàbá ẹ̀ ni abálábà ni bàbá gbogbo ọjọ́ kọjọ́ tí n bá ti rẹ́ni tó bá juni lọ lèmi máa ń jù bà lọ́dọ̀ àjuni lọ àjọbí ewé àrẹ̀mú ọ̀gá mi ni bàbá mi ni àrẹ̀mú àgbẹ̀ lóní tó bá rélé wì lóde kọ́kọ́ máa forí balẹ̀ fún wọn bó tilẹ̀ ń kó tó lé ayé kọ́kọ́ máa forí balẹ̀ fún wọn ìhun tí bàmí ajóbèrè àrẹ̀mú eléṣe fi kọ́ wa ní àbẹ̀ ìyẹn ni bàmí mo rí ìgbà lọ́dọ̀ ẹ̀yìn dáadáa. mo dúpẹ́ ibi tó mẹ́nu bà ní àbẹ̀ yẹn ìlà ọ̀rọ̀ ògùn ni wọ́n e. ọmọ òkú ẹ̀ ọmọ òkú ẹ̀ kọ́lá wọ́n jọ ọmọ akógun akoto ọmọ ògbìn gbìn lá o. ọmọ ògbìn lágbè ègùn ilá ń so lóko ogún mi dùgbẹ dùgbẹ dùgbẹ lókè àjà wọn ni àmúlájiyàn o ẹfájà àmọ ògùn káfí wọmọ ńlá dàgbà. ọ̀rọ̀gún pẹ́ lóye ó dájẹ́ agbolú ajé ti pẹ́ lọ́ba ó daṣíwọ́ ìlà ọ̀rọ̀gún ọmọ òkòyè òkòyè kọ́lá ọmọ ewúrẹ́ láti jẹ lẹ́sẹ̀ gbàgede àgùntàn lá ti jẹ lẹ́sẹ̀ yàrá. ọmọ àkùkọ gàgàrà ètò kọjíkọ lálẹ́dẹ̀ là ń jọ sí ọmọ tewé tewé tewé tewé tewé mo lọ rè èèyàn ọkọ ìwòwò ni mo sì lọ rè èèyàn kàrà bàmí ẹ mọ wílọ kò ní sí nǹkan mo bá sí kún ni ọmọ òkú ọmọ àkógun akoto ọmọ o ọmọ gbìngùn lókè àjà fi ìlú ẹrú wọn gbọ́dọ̀ wọbẹ wọfà wọn tiẹ gbọ́dọ̀ sùn kọba sùnmẹ láàárọ̀ àjàgbá náà ó gbòdìdì ẹran àmọ̀tá anáwó gbọ́ tọ̀tọ̀ àgùntàn orí ajagun lè là anáwó gba wọn ká wọn bàbá wọn wọ ní iṣẹ́ bọ ọ̀rọ̀ gún mo ṣòro lómi lòlóṣù ọmọ àgbàrá sàn ó ṣe mẹ́ta ó gbòde láńjọ́ sí ìkọ́ṣọ̀ ó gbòkè péré ìkọ́ṣọ̀ ó gbòkè màgbò ìkọ́ tó kù ló gbagilé akínyẹrin ní máa gbọ́n ibi apẹrin sí ní láńjọ́ sí Ama máa kẹbẹ̀ fun fún un mm, péré ibi a tètè tẹ̀dó sí a máa kẹbẹ̀ ní tẹ̀dó lé ibi a pẹlẹ́dẹ̀ sí a máa kẹbẹ̀ ló kẹ́dẹ̀ tewétewé mọ́ lóore yọ ọkọ lé bàbá tó bí ọlọ́mọ ìwòwò mo sì lọ yọ àkàrà alára bàbá ń yọ ń yọ ọjọ́ ọ̀rọ̀gún ti dẹ́kun lẹ́yìn jọ́sí jẹ́ bàbá wọn alára ti jáwọ́ nínú aṣọ wíhun ọ̀rọ̀gún mọ́ṣọ́rọ̀ lómi lólóṣù ìyẹn làwọn ń jẹ lọ́dọ̀ bàbá ta ọ̀rọ̀gún lé làwọn ọmọ òkò e ti bá ń kí wọn lọ́wọ́ òótọ́ ni bẹ́ẹ̀ náà ni ọjọ́ tójọ́ mo gbàgbé mo rè lálé o ọba ní kò gbàgbé lọ́wọ́ mi mo nítorí kíni onitori nítorí gbìngbìn mi bíbí mi ìsàlẹ̀ àbàjá nígbà tó dẹ́lẹ́ kejì rẹ̀ ọ̀rọ̀ gbó mo tún gbàgbé mo rè lálẹ́ o ọba ní kò gbàgbé lọ́wọ́ mi o nítorí kíni o nítorí gbìngbìn mi bíbí mi ìsàlẹ̀ àbàjá láwọ̀ so ayé ọgbà kan mo gbìyànjú gédéńgbé ibo wá ní ṣe lọ́wọ́ ọ̀gá mi tó ìwúrà fún ẹsẹ̀ ojú gbajúmọ̀ ọkùnrin àkìní ojú orúkọ mi ni Lékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé mhm. àwa ni ọmọ onídà kò máa rán ìwọ kọ. ó kékèké o Mr. Lékan Sàlámì ikú èwe ò ní pa láéláé ọba mi ò kéé ní jẹ́ kémi wá ẹ̀ tì láàrin wa àrẹ́lùmọ́lá o ilé ọmọdà kò mà lọ eh, eh, ọmọ gbárí kọ̀ìnkọ̀ìn mọ́gi ni èèyàn tó wo ṣuṣu tọ́mọdà tó fi bí àná ẹ̀ lórí o Mr. Lékan Sàlámì àwa kọ ẹjọ́ di lọ́ọ̀ba ọba ni ẹ fílẹ̀ ẹni fún mi ní lọ́mọ làálù pa ìlọ̀kọ́ bàbá yín jẹ́ ilé ọmọ rẹ́lù ọmọ iṣẹ́ kú o mama ìjọba lólele lólele lólele lólele ìlọ̀kọ́ ìjọba lóhùn wa kẹta lọ́nà tòsí ọ̀tún ló ń lọ́kọ̀ tí mú dà tọ́ dé ele ìsáǹlọ kọ́ ti mú dà tọ́ dẹ̀rọ agbèrè gbèrè gbèrè gbèrè ó lọ́kọ̀ ẹ mú dà ẹ̀sìn bẹ́ni lórí lọ́gán ìlọ̀kọ́ ní bẹ́rí ẹni tó fi ìjókòó jini ìlẹ́lọ̀kọ́ ọmọ rẹ́lù jáwéjáwé lélọ̀kọ́ o ẹ̀bẹ̀ mo bẹ̀ má já sìgò sìgò lè wọ́n tí ń bẹ́lẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ Mr Lagos lámì o gbẹdúgbẹdú ńlọkọ̀ má gbẹ́ sìgò sìgò lè wọ́n tí ń bẹ́lẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ ìlọ́kọ̀ dùbúlẹ̀ ọ̀làkọ́ méjèèjì gbọ́dọ̀gbọ́dọ̀ ǹjẹ́ orí la ti ń kú ni àbẹ̀sẹ̀ ẹ̀ ni bó torí bàbá oníkàlùkù bọ́ kọ̀bẹ̀ nílọ̀kọ̀ lé oníhun tó fi ń gbìjú wọ bó wà torí bàbá oníkàlùkù Mr Lagos lámì o bàbá kọ̀bẹ̀ nílọ̀kọ̀ lé oníhun tó fi ń gbìjú gbàtó kọ́mọ́ṣẹ́ kú ìlọ̀kọ̀ ọmọ àrẹ́lù tọkọ̀bẹ̀ ńlọ̀kọ̀ lé ti bá kí ó ń lọ kọ́ lọ́wọ́ ó lẹ́ni tẹ́ ẹ bá tọ́ tẹ́ ẹ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan sọ ṣé kí n máa wí ní àbí kó pẹ́ nù mí. ó yẹ máa wí ẹ máa wí. tí bá kẹ́ lọ mr nikosa lami oníko ìtọ́ bá bẹ níbẹ̀ kó má sa àfira nítorí wípé ọjọ́ tójú ọyọ́ bí lólú olóta ìjọba lérí kúkogun gbọ̀ngbọ̀n mọ́kọ́lẹ́ kó mú ọmọ àbàtẹ̀yọ̀ ọjàgun títí wọ́n fi dàgúnlẹ̀ wọ́n pe ìdílé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ pé ẹ máa sọ́dà yìí bá bẹni kó tiẹ̀ gbọ́dọ̀ kí ìdáná ọ̀ lọ amáṣẹyìn wá àṣẹyìn bọ̀ ẹnìkan ṣe bẹ́ẹ̀ ọ̀fàdà náà ìyọ̀ ìlọ̀kọ́nilẹ̀ ọmọ rẹ́lù ọkọ̀ pé ọ̀pẹ olúgbà gbé ọmọ ọba ìyàmù àgbẹ̀ ọmọ olóla ti ń já gẹ́gẹ́ o àgbẹ̀ ọmọ olóla ti ń bá àbàjá olúgbà gbé. kó má ṣe bíi pé wọn ò dá sí ni ìlọ̀kọ́ te ba mi kì lẹ́ẹ̀kan ìlọ̀kan lẹ́ ọmọ àrélù ọmọ ẹrú mọ́sá ọmọ àjọba lólele ìlọ̀kọ́ ọmọ àtẹkọ bẹ́ẹ̀ wọn lórí pẹ̀rẹ̀ gẹ́dẹ́ ẹ̀rí ọ̀tún lọ́kọ́ bọ́ bá ti rí dà wọn máa délé nílé bàbá wọn sì lọ́kọ́ wọn àmúdá wọn adẹ̀rọ̀ agbedegbede lọ́kọ́ wọn àmúdá wọn àbí ìbẹ́ni lórí ẹ̀rí ẹni tí lọ́kọ́ bá ta lọ́fà bí ó bá kú bó bá dogun ọdún wọn máa mórí wọ́wé lọ bí ìṣù ìlọ́kàn lẹ́ ọmọ àrélù ẹ̀rí nílé àgbẹ̀ o àgbẹ̀ o ló là á ti ka àbàjá àgbẹ̀ o ló là á ti sa kẹ̀kẹ́ ojú èròjè ní àgbẹ̀ ọmọ bá yá mu jíjí tí mo jí mo bá là lọ́wọ́ mi mo ní bàbá ta ló kọlà sọ́wọ́ mi bàbá sọ pé òun mẹ́ni kọlà sọ́wọ́ mi jíjí tí mo jí mo bá ìlà lẹ́sẹ̀ mi mo ní bàbá ta ló kọlà sẹ́sẹ̀ mi ọláhùn òun mẹ́ni kọlà sẹ́sẹ̀ mi àṣà gbélóló láti sá kẹ́kẹ́ ojú àgbélóló láti ka àbàjá mo lágbélóló láti wá akọ abẹ mo ìdìdì sẹ́nu abẹ jẹ́jẹ́jẹ́ ọmọ ló láti mú fẹ̀tìmọ̀ ilẹ̀ èròjè ní àgbé o ọlọ́tàn tani àti tani ẹjọ́ lọ́tọ̀ oníkó ìní àbí kan ọlọ́tàn wo olódò ọba tún nìyí tí n bá fẹ́ kí dáadáa tí n bá kọ́kọ́ rẹ lẹ́kọ̀ọ́ yóò ọmọ ẹrù ọfà gbórógùn jo ọlọ́ta ẹ̀gì ọmọ alérí ikú pogun dùgbẹ̀dùgbẹ̀ mo rò kó aláìgbọ̀n wálé ogún bá mi nígbó mo dolú gbó ó bá mi lọ́dọ̀ mo de ìwọ̀dàn ogun bá mi ní pàlàpàlà bẹ́ẹ̀ sísì mo dolú èsìsì orí pa méje ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ṣígun nílé kò yí lé o èjèjé bẹ́ẹ̀ ni mo sì mọ̀ alápàṣà ogun ni bàbá wọn lọ ọlọ́bẹ̀ èsì lo ogun lílọ èépínípínní ogun lílọ bálápò síájú oníbọn àtẹlé ọlọ́bẹ̀ àlàárín alákàtàpọ̀ ní màá sọmọ kẹ́yìn ogun ìkójẹ́ sọ ọmọ ìbí ọ. mr lẹ́kọ̀ọ́ mi ọjọ́ rẹ ni ìtọ́jà bá pa tọ́ọ̀ bá wá dùn tòró ti jẹ́ mí ten thousand lẹ́ẹ̀kan ṣoṣo tó máa ń lọ ṣọ̀rí ìtọ́ tá a bá pa tá lè rọ àkójú ni mo ń dá ti ni ìgbà tí mo sọ pé ìgbà tí kò ìjagun tí ìtọ́ lọ fi dà gúnlẹ̀ ẹ̀ kókó inú orin lèmi ṣàkọta bá dójú àgbo kókó inú orin làkọ̀dé ń fọ́lò ìgbà tí kò ìjagun tó lọ fi dà gúnlẹ̀ ẹ̀ ọkọ̀ polúgbàgbé ọmọọba ìyá mu àjọ ọmọlúlà àti ń ṣàgẹ́gẹ́ àjọ ọmọlúlà àti ń bàbàjà olùgbàgbé ọmọ olówó là tí ń wà pa bẹ̀mù èdìdì sẹ́nu abẹ́gẹ́gẹ́ jẹ́ ọmọ olówó tí ń búpẹ́ ti mọ̀ ó ní ẹ̀ńdàkùn olúgbọ́n máa sọ́dà ìyóò bàbá ẹni kó gbọ́dọ̀ jí ìdáná lọ ó tún apẹ̀rẹ̀ sàjèjì tútù lálọ́ bari ọ̀la ẹlẹ́gbàá ọ̀pẹ ọ̀bàdúdú gbọ́ ẹ̀kọ́rọ̀ ọ̀rọ̀ mi ni joyi are sa ino heru won ti he gbọ́dọ̀ jọba wo fa bo le doye lalo le bari hola wo ba doye lalo le bari hola ta ló bá mi gbẹ́rù ọba délé ọba ni ino su koro yi àti e mako ino su koro yi a mabo a mo yaya no la leji onírẹ̀sà dákun ma shoda yo baba ẹni kò gbọ́dọ̀ ji da no lo aseyin wa aseyin bo o wa pe o loko ọmọ relu o po ko ọmọ relu tin se le tin se le misale kan sa lami mi ni ko so oni oloko e ma shoda yi bàbá ẹnìkan gbọ́dọ̀ jí ìdà náà lọ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àhà bàbá ẹnìkan oníkó onílọ̀kọ́lẹ̀ ni tó fàdà náà yọ ìlọ̀kọ́lẹ̀ ọmọ ọmọ rélù ọ̀ọ́ Mr Lekan Salami ọba mi òkè kò ní jẹ́ kémi wá ẹ tì láàrin wa ọ̀ nípa ayé tí ọ̀ nígbà ẹ lójú ọ̀ nílé ilẹ̀ ọmọ ọ̀gá ni àkọ̀wárapá lè ń wéde láéláé mo ní pẹ́pẹ́ ṣàárọ̀ ọ pẹ́pẹ́ ṣàárọ̀ Mr. Lékan òwò òníyànkú pẹ́pẹ́ lòún ṣàárọ̀ pẹ́pẹ́ lòún ṣàárọ̀ pẹ́pẹ́ lòún ṣàárọ̀ Mr. Salami òwò òníyànkú pẹ́pẹ́ lòún ṣàárọ̀ mo gbé abúrẹ́kùnrin rẹ́kọ̀tù.